yín pé àfọwọ́ sí ọwọ́ ẹ̀ máa jábọ́. ẹ wo ẹjẹ ìsọ fún yín mi ìfẹ́ ọkọ tí màá fẹsẹ̀ tọkọ mi ò ní balẹ̀ tí mi lè sùn gbádùn tí màá máa ṣẹ́nu nà tí màá máa gbọ́ pé ẹ kọ́ máa pè mí fún pé burúkú o kí nǹkan burúkú má ṣẹlẹ̀ o. ẹ wo tọkọ mi ṣe wà ló ti tẹ́ mi lọ́rùn nǹkan tó ń fún mi ṣe ó ti tẹ́ mi lọ́rùn àwa òkè alọ́mọ alálàáfíà kí ni mo tún wá káàkiri ṣé kéèyàn tún òun lálàáfíà kó tún máa tọrùn bọ̀ nǹkan tí ó tó máa ju ẹ̀mí ẹ̀ lọ ni ó lè sọ pé mi ò ṣe tèmi bẹ́ẹ̀ ó sọ pé mi ò fẹ́ ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni kò tiẹ̀ gbọ́ ti tèmi mi ìfẹ́ politics sẹ́. ẹ mọ́mí Sodiq mo mọ nǹkan tó ń try láti cover ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni tí wọ́n ní oníṣu ò ní fẹ́ kó débù ṣe mọ̀ pé odindi ló ṣe yọ wọlé tó bá ti di pé kán sí méjì báyìí ó ti di nǹkan tó mọ̀ máa fàròyé tà ẹmu ní thirty naira ẹmu ní forty naira bọ̀ ṣe rí ní local government táwa wáyé tí wọ́n dábìí fẹ́ jẹun náà rí bìí wọn ò lè fi gégé mu bàwẹ̀ ah wọn ò ní fẹ́ kí sàlágbà nǹkan tẹ́yìn ò mọ̀ àwa ti ní àwa ti ní ẹnìkan igi lẹ́yìn ọgbà ni wọ́n pè mádàmí ilé labọ́lá òun ló ní kẹ́gbọ́n mi máa nìṣó òun ní romi tó wà lábẹ́ odò tó sọ pé kí wọ́n máa jó nìṣó ẹ fọkàn kò sí problem. gbogbo àná la mọ̀ yìí pé dirty game ni politics ẹ̀hẹ́ mi ìfẹ́ bó ṣe ń pa gbogbo wọn káàkiri yìí mi ìfẹ́ wàhálà mi ìfẹ́ kí rẹ̀ bá mi mi lè ṣe pọ̀ sàn gangan. àǹtí mi ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe kí ló wà ló kí ni problem ọmọ yìí náà ó ní òpè ni kí ló máa ṣe ẹ náà mo ní pé kò fi etí gbọ́rọ̀ ni mi ì tí ì pé pé kò dá sọ̀rọ̀ lẹ̀ yìí èmi àti bàbá kọ́ mi là ń sọ̀rọ̀ ṣé mo sọ fẹ́ pé kò dá sí i ìwọ ọmọ iṣu ààrẹ o tó bá mọ̀ pé ìyá politician ló ń jẹ bọ́sì títí kò lọ fẹ́ wọn kọ́ mi ìwà mẹ́rin òde fọ́kọ́ mi lọ́rùn sílẹ̀ àtẹ̀yìntẹ́ pé ṣàtẹ̀yí tó àpè tí wọ́n sáyé máa dá sí i ikọ́ yìí mo fẹ́ fọ́kọ mi ikọ́ yìí mi ìfẹ́ fọ́kọ mi mi ìfẹ́ fún ni o ò sí ní pòsíṣàn láti máa sọ fún mi pé kì í fi sílẹ̀ mi ìdẹ̀jì òṣèkò ṣàṣọkù ẹ̀ jẹ́ kó rí ẹ pé ẹ ah, eh, ó yá tiẹ̀ wá máa lọ síbi tí mo rìn lọ. bàbá ẹ tún ti ń sọ̀rọ̀ mi ó dá owó mọ́tò dà. máa fẹ́ tó bá dé mi ní change. ẹ̀rù ẹ fi wọ́n lẹ̀kẹ́lẹ́ kan tí ìwọ bá fẹ́ ṣe pákó. Ah, ah, àlejò láàyè ẹ̀gbọ́n <laughs> bóòlù àlàáfíà ni. seriously ẹ má bínú ó yẹ kí n kọ́ yín kí n tó máa bọ̀bọ̀ mo kàn fi ṣàfojú di ni. Eh, ìgbà tó ti mọ̀ pé wà báyọ̀ ni <laughs> ah, kí ló ṣe ẹ́. nǹkan púpọ̀ ló ń ṣe mí ọ̀rọ̀ kan láti mú un bẹ́ẹ̀ sọ lójoojúmọ́ òun náà lèmi àtàbúrò ẹ̀ tó jọ ń sọ yìí ohun èmi àti wọn ti dẹ̀ ti papọ̀ àwọn náà sọ pé àwọn ò fọwọ́ sí politics. ẹ òótọ́ ni wọ́n sọ ọ̀rọ̀ èmi àti wọn ti pọ̀ mo ní tẹ́ ẹ bá ti dé màá sọ fún yín pé mi ò lè wá kúrò lè joyè lé dájú ẹ. nǹkan tí máa sọ nìyẹn well well well legal wife ẹni mi mo dẹ̀ ní right láti sọ nǹkan tí mo bá fẹ́ sọ tèmi ní pé mi ìfọwọ́ sí mi ìrẹ́dì láti ṣokọ́ sọ̀rọ̀ gan mi ìfẹ́ wàhálà mi sọ fún pé ìyá politician ló ń jẹ mí nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ̀dẹ̀ ní fáínà. ó lè rọra Mrs. legal wife rọra kí ni problem ẹ náà wo àìtọ́ ọkọ ṣe lọ́kọ máa pèyàwó pé ẹ sódì mò ń ronú bóyá kí n ṣe kíní kan téèyàn bá tún ọkọ ṣe wàá sọ fún ìyàwó pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni màá ṣe nílé tiwa ọkùnrin ló máa ń pàṣẹ kí ni problem ẹ ah mo ti respect ẹ enough mo ti sọ fún ẹ pé àlema mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí tí ò bá tẹ́ ẹ lọ́rùn ṣàlùwàlá kò bọ́ sórí tẹ́ kí nǹkan bẹ̀rẹ̀ sí ní factors wà kọ́lọ̀ support mi ó dẹ̀ ń pariwo ń pariwo ń pariwo bí kíní kí ni problem ẹ. Kamal ò ń pariwo lé mi lórí. alimara bí mo ṣe fẹ́ pariwo nìyẹn adẹ́rìí mi bẹ́ẹ̀ let it be so nǹkan tí máa ṣe nìyẹn and nothing is gonna change it. ọ̀ṣẹ́ ń pariwo lé mi. mo lè pariwo jù bẹ́ẹ̀ lọ mo ń bọ̀ darí àbúrò ọmọ ẹ̀mí ẹ̀fọ́ wá tí o ẹ̀mí ẹ̀fọ́ wá sí. ọkọ sí mo fẹ́ kọ̀ lélẹ̀. Bruh, Kò sí ibẹ̀ bá ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀, ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn, àwọn aláàánú ti gbé wá, á ti attend sí, fún ní treatment, ara ẹ̀ dẹ̀ ti balẹ̀, ṣe bá ti sùn báyìí. Àkíyàn mi ọmọ yẹn fi bá yọ̀, kásẹ́dọ̀ tó mi, ẹ̀ wò sọ́mọ mi ṣáyọ̀, àwọn ọgbẹ́ ọmọ mi. Madam, Madam, dókítà wí ọmọ mi ṣé á sàn. ṣé kò rẹ̀ ń wò yìí a ti fún nítọ́jú tó péye ọlọ́run ti gbàgbọ́sọ ṣètìmọ́ ẹ kàn jẹ́ ká lọ sọ́fíìsì ọ̀dọ̀ àwọn ohun bíi àwọn abatẹnijẹ́ èèyàn wá ṣètò rẹ̀ ìbò bẹ́ẹ̀ tí yóò dédé ṣe bá fún àkàṣà mọ̀ rẹ̀ kúyà kúkú ìyá ọba yèdè àká rẹ̀ ṣayọ̀ wọ́n mọ ṣe igi ọ̀la mi igi ọ̀la mi kẹ̀ àtẹ́gùn burúkú ìyá ìyá kan ní àmàsàrí ẹ̀ ní ìdí àmójúsùn kù ẹ̀ wàá gbé ní ìgbọ̀nbádọ̀jọ́ ọgbọ́n mi ṣé mo máa ti jòyè graduate ni àbí wò tí mà mo ti dìyẹ lọ́wọ́ ah, wí àkúmọ́ mi o ẹ̀rẹ́ fi yẹ graduate madam ṣe wo oríwó àmọ́ ọkọ̀ wà kó bẹ́ẹ̀ tí wọ́n ṣe mo ti bẹ́ẹ̀ gan bẹ́ẹ̀ gbọ́ àìsí ló dàbí pa lógún wà kọ́ mi. Yes, we lie my one man shit. What you do to me? And I saw my mother how she could be able to What she make for me? With your tone, I am say, Oh, why don't be my age? She mark at that back at me. If I'm our fear, I let me me low tegele. Mo dúró dòró tegele o, mo dúró dòró tegele o. Why go no joy? Hmm ẹ níbi ìbò fúnfúnṣẹ́ sì mọ́ kàdé náà. ẹ wò mọ́ mi nǹkan tó gbé mi wá sí bíbá ìgbọ̀n nìyẹn pé níbi tí mo ti ń serve náà so ibẹ̀ náà ti fún mi níṣẹ́ communication company ni wọ́n dẹ̀ sọ pé wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú four hundred thousand naira. four hundred thousand bẹ́ẹ̀ ni mọ́ mi. ṣe lọ́dọ̀ kó dà fòfin náà dún oṣù oṣù. bẹ́ẹ̀ ni mọ́ mi. wọ́n mi ṣe wá rí gbogbo nǹkan tó wà nílé hmm? a sì máa fún yàn ọ̀gbẹ̀yìn nítorí mo máa mú yín lọ sẹ́kọ̀ọ́ mo máa kọ́lé fún yín mo máa ra mọ́tò fún yín ṣé mo ọmọ jìp tán ṣẹ̀ ń lò yẹn mo máa rà fún yín lágbára ọlọ́run mọ́ mi. kúrẹ́ àkú mọ́ mi gbọ́dọ̀ wo mọ̀ ṣé o ṣayọ̀ mi mi ayé kò ṣẹ́kẹ̀ láì fi mo dúró dòwó tègélé mo dúró dòwó tègélé adébí lọ́wọ́ tègélé mo dúró dòró tẹ̀yẹlẹ o mo dúró dòmọ o tẹ̀yẹlẹ o. ṣayọ ọmọ mi ah! ó fi ń kọ ní kò mí ń mọ́tò kò mí bí kò wọlé orí òkun là orí òbí ah! ṣùgbọ́n fi ẹgbẹ̀kan kan ló wọ̀ ṣùgbọ́n yòó yòó àbẹ̀kà mọ́ wà mí dáàbò dáàbò ojú mi. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀ mọ̀ tuntun ọ̀gbà tó ẹ̀ ẹ̀ wò ká bá gbé ẹni tó sọ pé kò dùn yín wọ́n tẹ̀ olú tiẹ̀ pa <laughs> ibi tó ṣòfò yẹn náà abáyé dín. ṣé wàá tẹ̀ ẹ̀kọ́ mi ṣé wàá tẹ̀kún mi ó mà ṣe òwe ègbò rẹ̀ kẹ̀kẹ́ mẹ́kan olórí ayé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kánà sùúrù sí ni o ẹ wo ìyá wa ẹ kú àtẹ̀mọ́ra ẹ sì kú ọ̀rọ̀ ọmọ ọlọ́wọ́ bá wa ṣe lọ́dọ̀ ẹ ṣe rí ju gbogbo ẹ lọ ẹ dákun ẹ mẹ́jẹ̀ á fi àyè bàbá nú jẹ́ torí ìbànújẹ́ a máa solówó rẹ̀ di nǹkan mìíràn sọ̀rọ̀ mi ti yé yín ẹ ẹ ẹ mọ̀jà fi n tó ti bàjẹ́ ká tó wá fi bá ń tọ́ dáa jẹ́ ó mọ̀ bá dá ìsàn sí yín lára gbogbo tọ́mọ ẹ̀ ní òun ó ṣe fún yín tí ẹ̀ ń sọ kò sí ní tí gbogbo olúwa yìí ò lè ṣe. a ṣe sọ̀rọ̀ mi ti yé yín báyìí a ṣe fún yín. alẹ́ àjíkùn alẹ́ kan ní ìyọmọ wọn náà ṣe nǹkan ṣe. ìṣègùn wọn ni ẹ̀yin náà sì mọ orí èèyàn tí mo jẹ́ ẹ tó ti eyín báyìí gbogbo ẹ̀ láṣẹ gbogbo ẹ̀ láṣẹ. ọ̀dà ọ̀dà ẹ jẹ́ ìsọkí nìkan fún yín. ẹ wo ló ohun báyọ̀ tó wà ní àgọ́ àwọn ọlọ́pàá àmọ̀nà bá tiẹ̀ ṣe yọ̀ yẹn jáde tá a bá yọ̀ jáde gbogbo wọn ni wọ́n á pawọ́ pọ̀ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ṣe pátápátá tẹ́ ẹ ní wọ́n ṣe á lè mójútó á sì jọ máa ṣe. ọmọ mi kú wé ìwọ sí bẹ́ẹ̀ yọ alẹ̀ ẹlẹ́tì kàkà lọ́wọ́ sùn àfìgàn gbàgbé wọ́n wá sí bẹ́ẹ̀ yọ alẹ̀ ah wọ́n tsɔkɔkufo ɔfɔ kuku ava kɔ ne du ɛdodo tsi eyi. mo ti gbọ́ ló bá ti adaṣe báyọ̀ alẹ̀ ṣé ó ń wọ màmá náà ṣe kò ń dédé pátá wàá ṣe kò wọlé five million. Ah, five million. ṣùgbọ́n lè bá ti sí yẹn nì ọmọ náà kà kú ọ̀ ní ṣe pé ọmọ ajáde ló bá ti wọ́n. wọ́n ti fọ́ ọ gbogbo ń tá a ṣe tá kódà bàbá ń ṣe ó five million lọ. ẹ wo kò ra odidi ọmọ kò ra odidi ọmọ. wọ́n lè wo five million ní pọ̀ five million ní pọ̀ ní wọ́n mọ̀ mọ́ ní ọ̀ṣẹ́ kò ní akọ́lé dá àjíǹkù kò ní five million ní ìdí pọ̀ jù mí. ọ̀dà ìjà ṣe báyìí sọ̀rọ̀ mi ti yé èmi náà mọ̀ pé kò rò dídí ọmọ àmọ́ jẹ́ fún ọ ní mílíọ̀nù méjì wọ́n mo bá jáde tán àmọ́ mójútó tá a bá fẹ́ ṣe. mílíọ̀nù méjì hmm. tó bá ti dín ní five million ní àgbà lọ́wọ́ ó dàgbà pé fi kówó pé àbí wọ́n ti gbàgbé ọ̀wé báyìí wọ́n mú wa báyìí tọ́pọ̀ ní dídé ti sún mi pátápátá ọ̀rẹ́ mi kò kíyàn mi fi òṣèré babaláwo fi wọ́n ṣe Ubudishika yìí lè jẹ́ òun òbòdì wá ọjà ní ìlọ́wájú báyìí ojú kan ń wá mi títí ẹ̀pọ̀ ẹ̀pọ̀ mẹ́ta báyé dédé yìí wọ́n ẹgbẹ̀mí ló gbẹ̀tọ́ lóró sí àkàtà mẹ́ta mo fìdí káwá báyìí tó gbà mí tó hàn kémi fi ajẹ́ bí ìdánwò mi òbòdì wá bẹ́ẹ̀ báyìí ṣàánú mi ò bá ìjọ. dúró ná irú ọjà wo ló ń tà ní bíríà mẹ́ta yìí. ọtí. ẹ ọtí yẹn mọ. ṣé kìí ṣiṣẹ́ pẹ̀. ẹ ètò òyìnbó. ẹ ọtí gidi. ẹ bíríà kúta sáà. o ti tán sórí ọtí tó ń ta yìí náà ni mo fẹ́ kọ́ ọ máa ta tó ti gbọ́ lójúmọ́ kan ọ ò ní tẹ yọ ọmọ o mi ò fẹ́ yọ o ààrẹ mi ò fẹ́ yọ ẹ yọ wẹ̀ o ò ní mọ̀ oògùn ṣiṣẹ́ oògùn ṣiṣẹ́ tí ó láwọn mélòó lòrò kó o lè tàtà lójú mi ò kẹ́ mi. márùn ìwọ yìí ń wóògùn jẹ ọ̀fẹ́ káwọn wóògùn jẹ ń wọ̀n jẹ. tirẹ́là márùn lọ́jà ọ̀dì ẹ̀dá akọ mẹ́wàá ọ̀dà akọ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀dà akọ ogún wàá wò mí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo fẹ́ kọ́ ọmọ àtàlójúmọ́. mi ò dọ́gbọ̀n. wàá wò tí a bá ṣe ájò yìí fún ọ tán <laughs> gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n mọ̀ wá gba ọjà ní tirẹ́là kan bá ti ń dúró báyìí bẹ́ẹ̀ làwọn èrò ọmọ dé tí wọ́n sì máa gbé wọ́n máa ra wọ́n máa sanwó fún ọ. Eh. ọ̀pọ̀ tí àwọn àgbà máa wí pé owó àwé la fi ṣàwé lálejò fúnra wọn ni wọn ó pè ọ tí wọn ó máa gbé ọjà fún ọ àwọn náà wọn lo owó tó fi máa ta mẹkẹ ní mọ̀sọ́ bẹ́ẹ̀ fún ọ. Ah! ọkàn jẹ́ pé àwọn nǹkan wa a máa náyàn lógún àmọ́ ọ̀nà yẹn ló tó ráwọ̀ sọjọ́ tí nǹkan ìyọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fún wọn ni kì í ṣe bá ṣẹ̀ṣẹ̀ máa bí ẹyin ń bọ̀ bá wẹsẹ̀ wẹsẹ̀ wẹsẹ̀ tí gbogbo orí bá funfun tán tiwa ò rí bá tó o bá ṣiṣẹ́ tiwa ọjọ́ méjì mẹ́ta o gbọ́dọ̀ rí iṣẹ́ táwa bá ṣe fún ọ kó o sì padà wá sọ fún wa pé tó o ti rí nù yóò nà ọ lówó àbí òye o sórí owó tí ọ̀nà yóò tó one hundred thousand one hundred thousand. Ah, kẹrin iṣẹ́ two million ọ̀wá ń ṣe ní. iṣẹ́ tiwa ò rí báwọn ìwọ wo ńgbà tó fẹ́ wọlé síbi sọ̀rọ̀ mi ti yẹ o mm. ó rí i pé orí àwọn two two story building méjì kan ta àwọn táwa ṣiṣẹ́ fún ni wọ́n wá fi ṣe sáàlù báríkà fún wa mm. bí tiẹ̀ náà ò sì ṣe jẹ́ nu àwọn ò ní lọ jù bẹ́ẹ̀ lọ fún ọ. báyìí jọ̀wọ́ lè bá mi dé kó owó ni owó ni ò pamọ́ ifó. a ah, kò lè dé kówó pé làwa ṣe àní kó wó pé tó wó bá ti pé ògùn ti jẹ́ fún ọ wọ́n làágùn yìí náà wo bọ̀ bá pẹ́ jù ní sẹ́yìn lóbi ẹ bọ́ olóbi ẹ ṣe pọ̀ tó bẹ̀rẹ̀ ní káàdì kó sì mọ wọlé kọ̀ọ̀kan. ìgbẹ̀yìn ìyá mi àgbà akérèdè níyì iye ọmọ ní ìgbọmọ rẹ ní ìgbọmọ ọmọmìlà èdè ojú mi ṣe lónìí o èdè ojú mi ṣe lónìí o ẹ má jẹ ohun mi o èso sókun wọn ní hàn bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ lè kú lẹ̀kùn ní hàdá èdè ojú mi ṣe ẹ̀yìn àbọ̀ wò ká tó mọ bá iṣẹ́ lọ ètò rẹ̀. ìbà òṣè báyà ọ̀rẹ́ mi hmm. àwọn tí wọn lọ náà tó wọ ṣẹlẹ̀ àfọwọ́nà ìyá ní tilé ilé ó wá kù twenty thousand ló pé eighty thousand wíwé ṣùgbọ́n twenty thousand péré náà kò wé bí máa mú wá nù wọlé mọ̀ lẹ́nu mi. báwo lè fẹ́ àbọ̀ wọ̀ àwọn ọmọ alẹ́ tèmi gbowó àbọ̀ irú babaláwo wo ló pè owó mi ò gbọ́dọ̀ dé tó bá dé tí mo bá kó déwájú onímọ̀lẹ̀ mo ní ìgbà iṣẹ́ tá a bá ṣe fún òní jẹ́ èmi ìwà àṣerú ẹ̀ sọ̀rọ̀ mi ti ọwọ́ náà ti rí pé àkàṣà àlékù babaláwo tó dà mọ̀lẹ́ tó ti gbọ́. ìjọba ah! ìjọba. àdéhùn ni àdéhùn èmi yìí jẹ́ àdéhùn ọlọ́run lọ́jọ́ àdéhùn ẹ̀dá kan yìí jẹ́ kókó pé kí sí ọ̀dà nìjà àwọn irú babaláwo irú babaláwo tí wọ́n ti babaláwo àrùn mo tó fún ọdún òní ìtọ̀ wa hmm? owó nǹkan ló ṣe pàtàkì wọ́n sáàmù wọn lọ wọ́n bá dìrọ̀ lẹ́ kó mú wa padà. bí mo bá kó débi débi débi rọmọdé bó ṣe kó lọ yìí wọn ò ní í gbà mọ́ iṣẹ́ náà ò sì ní í dùn sí. kọ́wọ́ pé o báyìí nǹkan oṣù ṣẹ́kọ̀ọ́ jọ ẹ̀ owó ẹ̀kú díẹ̀ gan pé mo gbà yíyà fún gògó ni bá a pé òṣèlè dáhùn o ẹ̀ dẹ́ ṣọ̀wé wọ̀nyí òmùmọ̀mọ́ ṣayọ ṣìkúwì ṣíṣayọ jáde ṣìkúwì ṣùgbọ́n ọ̀fọ̀ ní wàdà bíṣọ ni òun tó ń ní ṣe ìyá òun òṣèlú òṣèlú ìjọ tó pàṣayọ ni ìmú náà ó lè mú lò sísì elédìínì. Ah, owó pé ó lè ga ọ màmá wa abẹ́ yìí náà ni ẹ ní sùúrù ni ẹ fi èdè náà ó dé bá olúgbọ́n olúgbọ́n mà fi mọ́ra ó dé bá àrẹ̀sà àrẹ̀sà fi mọ́ra o ilé ti dé bá ó ti ṣẹlẹ̀ o ìjà fi sùúrù gbé o mo fọlọ́run bẹ̀ yìí. wọ́n ì fi lówó búkú kan àwọn ẹ̀ lè bá àwọn ẹ̀ka ìwà kan ẹ̀ ẹ̀ wo gán kápá nìyẹn ẹ̀ òun ló bá ṣe wọ́n lè ka fọ̀fọ̀ búkú wọ́n fọ̀ jáde nínú ọkọ̀ yìí ló ká lọ́wọ́ ẹ wo ìyé wa ká wé fi dígbà mílíọ̀nù méjì ẹ lè ṣe kówó péjọ yìí five million naira ti pé ọmọ ajáde ṣùgbọ́n ní five million nílé bá pé ọ̀hún náà kú sí dáhùngọ̀ ẹ̀kọ́ gbà fún ọmọ àdógò púpù dédé lọ́sẹ̀ lọ́sẹ̀. ẹ wo nígbà tó ti rí bá ẹ̀yin náà ẹ ṣe nǹkan tó ń fẹ́ fún ọmọ akólédọ́mọ náà ẹ ọmọ ẹkùn tó ti bàjẹ́ ti bàjẹ́ wọ́n ní five million naira làwọn fẹ́ ẹ lọ wá kọ́mọ tí náà lè jáde. báwo ni ẹ ṣe dáadáa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mo ti wò ní ní ẹ̀yìn ah. ibi ni mo wà ibi ni mo wà. báwo dẹ̀ wá ní ọ̀dọ̀ woman tẹ lọ sá. ó ní àfi tí n bá lè fún un ní five million. five million. Hmm. ó gba two million ó ṣàní rárá òun ò gbà abẹ́tì gbogbo àwọn tá a jọ lọ bẹ̀ wọ́n kò ṣáà tiẹ̀ wá sú mi bí mo ṣe dúró tó ń wò mí yẹn ọ̀rọ̀ yẹn ni mò ń rò pé ọgbọ́n wo ni mo fẹ́ dá pẹ̀lú ọmọ tó wà níbi tó wà yìí dáàdì tí ẹ bá ní sọ pé ọ̀rọ̀ ọmọdé ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èmi bá mú àbá kan wá sá ẹ ṣe jẹ́ ká lọ rí DPO tó wà ní station. DPO. yes ah. DPO DPO. DPO gangan ẹ ṣé ó ní nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ yìí. àwọn ah, gan ló wà in charge kéèsì yẹn DPO yẹn gan ọ̀gá lòun jẹ́ fún IPO nǹkan tóun bá ti sọ pé kó ṣẹlẹ̀ ní station tí wọ́n ló máa ṣẹlẹ̀ bí irú DPO yẹn báyìí sá tá a bá rí owó díẹ̀ yóò bí àbẹ̀tẹ́lẹ̀ bí nǹkan kan fún ṣe ló máa parí kéèsì ó máa dá rẹ̀ dáhùn. bàbá mú bí one million bàbá jù sí. kéèsì tó ju eléyìí lọ sà àwọn ọlọ́pàá máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá. mi ìdá sí rárá. wọ́n tẹ̀lé má gbà tó one million sà irú ìyá tó sọ pé òun máa gba four million yẹn gangan àwọn ọlọ́pàá yẹn tún lè lọ́ọ́ wá sọ fún pé òun gan ló ṣe kú fa bí ọmọ ẹ̀ ṣe kú. ó a á dà fún ẹ tó bá rí bẹ́ẹ̀ yẹn nígbà tó jẹ́ pé irú two million tá a fi ń bẹ̀ òun yẹn tá a bá yọ wáànú ẹ̀ tá a bá jù síbẹ̀ yẹn ó tán ọ̀dọ́hùn ẹ ọjọ́ òní ó yẹ kí dáàdi lọ báyà. Ah, kò sí kankan tí mò ń dúró ṣe máa lọ bẹ ẹ báwo ni báyọ̀ ṣe òdọ́dọ̀ ẹ̀. mo dọ́dọ̀ báyọ̀ sá mo dọ́dọ̀ báyọ̀ condition ti báyọ̀ wà yẹn dáa ah, condition ti báyọ̀ wà ò dáa tí mo wo rí báyọ̀ báyọ̀ mo ní báyọ̀ ah! ẹ wò dáàdi iṣẹ́ àjẹ́ ká ṣe àwọn nǹkan ṣe sí ṣe ti gbọ́ ẹ ṣe àlọ́sọ́dọ̀ àwọn dp. kò sí kankan tí mò ń dúró ṣe òní ni màá yanjú ẹ̀ ọ̀rẹ́ mo dúpẹ́ púpọ̀ mo ṣe gan ní agbára ọlọ́run wa máa rí ṣe iwájú ló máa máa lọ òní dèrò ẹ̀yìn ọlọ́run àdúró tì iṣẹ́ ò dàrú ò kábàámọ̀ so mi ò ní disappoint. I am very grateful. Okay, o tó bá mi kíyàwó. o ṣé o God bless you. ó dàbọ̀. Thank you very much. o ṣé o. kí ló dé. mo ti gbé nọ́mbà yìí kò wọlé Bísọ́lá ní ògiri ẹjú tí mú òru àtàlù tí pé. ibo ló wà báyìí. mo ti gbé lọ sọ́ọ́sìpítà. kí ni kí ni dókítà sọ. dókítà ti sọ̀rọ̀ pọ́blẹ̀mù rẹ̀ fún mọ́ṣáláṣí kí ni wọ́n máa nọ́mbà yìí. èyí wà ó dá ẹ máa bọ̀ máa lọ máa lọ máa lọ máa lọ ń bọ̀ àbá ẹ. sọ fún dókítà yẹn pé mò ń bọ̀ kó máa ṣe àwọn necessary thing tó bá yẹ kó ṣe padà dé tí gìrì bá sì ti mú ọmọ yìí ìnáwó gidi ni o ha owó sì wà báyìí tó yẹ kí n fi gba ẹ̀mí ẹ̀ là ṣùgbọ́n tí mi ò bá gbé owó ìkó pé fún bàbá yìí kò ní ṣiṣẹ́ yìí òun lọ báyìí o ọ̀nà wa di méjì níbo ni kí n yà sí. irú yín báyìí lèmi fi ṣiṣẹ́ fún ẹni ó mú lérí ẹ̀ ṣe káwa náà mú lérí ìwọ àṣẹ fún un mo ní kó wó pé kíṣẹ́ dáhùn owó sì ti pé kó lè rà kíṣẹ́ ọ dáhùn tó ẹ̀yin tó la yé ìbà o ẹ̀yin ìyá mi ìbà ẹ̀yin ń mọlẹ̀ ìbà orí bá mo tún bẹ̀ jóbi mi ṣe lónìí o iye ọmọ nígbà ọmọ ìlùkẹ̀rẹ̀ nígbà ọmọ ọ̀run mi là ẹ jóbi mi ṣe o níta bá wúlò ní kárọ̀ ọ̀rọ̀ ọmọ ni o ẹ jẹ́wọ́ ta lára ẹ jẹ́wọ́ ta jẹ́rò ẹ jẹ́wọ́ ọ̀tọ̀ wàrà gún àga ẹ wá jẹ́wọ́ ọ̀tọ̀ rẹ̀ ní ọlọ́pàá iná lónìí ẹ̀yin rún mọ́lẹ̀ ẹ ṣínà ọ̀la fún oyè rẹ̀ bọ́ tẹ̀ lọ hmm. jọ́ mẹ́ta lèmi dá fún o jọ́ mẹ́ta wọn gbọ́dọ̀ yẹ èèwọ̀ náà kò gbọ́dọ̀ yẹ bẹ́ẹ̀ ni kórí ẹ gbé ibẹ̀ tẹ́ ẹ bá fẹ́ fún ẹ fún ẹ fún ẹ fún ẹ fún ẹ fún tó àbàlá èṣù ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ abiyamọ ò ní kí ọmọ rẹ̀ àpèjẹ yọ jẹ ni yọ fọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ̀yin náà mọ̀lẹ́ bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ ṣeun gbé bẹ̀ olóró rẹ̀ àwọn ọmọ mọ̀lẹ́ yọrù sí ọ sórí bó ti wà sọ wá rí ìkarin rẹ̀ ìlú ọ̀rọ̀ àkìbọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta ìwọ̀nba ọṣẹ tọwọ́ rẹ bá ti gùn lẹ́ẹ̀mẹ́ta kò gbọdọ̀ jẹ́ mẹ́ta lọ ọ wà fi inú kẹ̀kẹ́ tuntun ọ bá ti fi fọ orí rẹ báyìí ọ bá ti fi fọ ọ wà bomi sí bomi sára pẹ̀lú ẹ̀ ọ bá di láàárọ̀ la òní tó wẹṣẹ ọ̀la àárọ̀ ọ̀tún la báyìí wọ́n mọ̀ fún yìnyín wọ̀ kí tówó tówó ni o ẹ wo owó ti pé gbówó bá ti pé kí ṣé ó ṣe ni ẹ rí i ngbà ọ̀kárẹ̀ yóò ju ọ ṣe. ṣé ẹ rí báyìí nítòótọ́ lówó pé ń jọ yẹn ṣùgbọ́n ṣe rówó tó pé ń jọ yẹn ìyálàyà bàbá ńlá wàhálà ló sí mi lọ́rùn ọmọ tára ẹ̀ ò dá tó wà ní gbẹ̀gùn àìsàn tí n bá lo owó láti tọ́jú tí mi ò wá fowó ìtọ́jú tí mo wá sọ́dọ̀ yìí ti torí pé kówó ba lè pé ǹjẹ́ mo pé ọmọ ìṣe aláìsí. Ah, ó ti o ah. ó pàpà kú sọ ah. fún mi. kí ni mo tún fẹ́ wá sọ fún yín fún nígbà ọmọ ti kú tó bá yẹ pé ọmọ ò tí ì kú ni mo lè wá sọ fún yín lẹ́yìn tó ti kú tán ti bá wá sọ fún yín kí lè fẹ́ ṣe ṣe wá lọ lè jí ọmọ ni ẹ lè jí ó dàbí ìgbà téèyàn bá tún wá ń kàmpéyìn lẹ́yìn ìbò ní ti máa sọ fún yín ìyẹn gbé àpótí ó jókòó nípa ilé tí ẹ̀ bá wáyé kọ́rọ̀ ètò lè níyànjú kó tó lè kú egbé kó kú egbé ayọ̀ yẹn ní seven million naira. ọ̀gá ọlọ́pàá kẹ́ la gbé kí la jù seven million. ó ń jẹ́ pọ̀ jù láti rí. kó pọ̀ ìròyìn tó dọ́dọ̀ ti wá ni pé òun ló ṣe okùnfà ikú ẹ̀. ẹni bá dẹ̀ ti ṣe okùnfà nǹkan dandan ni pé òun ló pa nìyẹn kódà bó jẹ́ ọwọ́ ìyá ara ẹ̀ ló ti kú ìjọba ṣiṣẹ́ tiẹ̀. ọ̀gbẹ́ ọlọ́pàá ọmọ ń káṣí gbogbo ọ̀rọ̀ rẹ̀ yé mi pátápátá ṣùgbọ́n báyìí ni ó jẹ́ àṣẹ jẹ́ one two hundred thousand ìyànjú ọ̀rọ̀ yorùbá àlọ́ àyè ẹ mú gbà pé àwọn kan náà ni wá a sì mọ bí a fọ̀rọ̀ sí. Ah, orí ọwọ́ kan la wà ní tòótọ́ ṣùgbọ́n ẹ rántí pé kí iṣẹ́ ẹni ó ba lè dà lọ́jọ́ yẹn lówó fi pé o. eléyìí náà kábàlẹ̀ lo ẹjọ́ ìka ṣiṣẹ́ yẹn kọ́mọ yóò sì wọ́n nù wàhálà òun gbọ́dọ̀ fún ọ̀pọ̀ ọlọ́pàá ìyá ọmọ gangan dàrú òbéèrè tó tó báyìí lọ́wọ́ wa. iṣẹ́ ò mọ̀ pé ìyá ọmọ fúnra rẹ̀ bó bá tẹ̀ sọ owó yẹn ọ̀rọ̀ yẹn ò tí ì kúrègbè kúrègbè kò tí ì tán we are talking about law this is law òfin ẹ̀mí ẹ̀wò bẹ́ẹ̀ fún ìyá ọmọ ọmọ olówó kí ìyá ọmọ ó gbà ẹ̀sùn yẹn sì wà lọ́wọ́ ìjọba ìyá ọmọ gan tún jìyà bẹ́ẹ̀ fún pé kò jẹ́ pé kí ìjọba ó ṣiṣẹ́ tiẹ̀ owó tí ẹ̀ sì rò pọ̀ pọ̀ yóò pọ̀ èmi nìkan kọ́ ló fẹ́ nà nípele ìpele ni látòkè jẹ́ pé bí mo ṣe jẹ́ ọ̀gá bí mo tún lọ́gàá lókè ah, IG wà bẹ́ẹ̀ deputy IG assistant to the deputy IG PA to the assistant to the deputy IG assistant to the deputy PA ah, secretary to the PA to the assistant deputy IG. ṣé gbogbo ọkọ náà lè ti ń nínú iṣẹ́ ọlọ́pàá ṣé gboyè náà ní mẹ́mẹ́. gbogbo ìlú wa bọ̀tẹ̀ ní òkan mọ́ ní ìgbà ọbọ̀ tó wà ní tánálẹ̀. ẹ wá rí nǹkan nǹkan táwọn wéré wọn ẹni bá dàbí síwájú nínú ní kó tẹ̀lé tútù omi tẹ́ dà wájú ìwò kì í ṣomi dáadáa ni o ọ̀gá ọlọ́pàá kí lè rò pé a lè ṣe ẹ̀yin lè wà lẹ́rìí ẹ̀yin lè wà lẹ́yìn lè wà ní iwájú o ẹ̀rí inú ẹlóde kí la lè ṣe ẹ̀ràn wá lọ́wọ́. ẹ ṣe púpọ̀ èmi gan bí mo ṣe ń wò wọ́n yìí mo fẹ́ ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ gan ni mò ń ṣe báyìí ṣe ẹ̀ẹ́n tá a lè ṣe ni wípé tẹ bá mọ̀ pé fẹ́ dọ̀jì ẹ lọ wá lọ́ọ̀yà ẹ tó gbójú tó gbónu tó gbogbo ara lọ́ọ̀yà tó mọ òfin tá a ti lò kọjá lórílẹ̀‐èdè yìí tó mọ eléyìí tá a ń lò lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ mọ òfin tó tún ń bọ̀ tá a ti lò tí gbogbo ẹ̀ kó yeyeye torí ẹ pé torí tẹ́ ẹ bá gbé ẹjọ́ ẹ fún agbẹjọ́rò yẹ̀bùyẹ̀bù pípa ni wọ́n máa pa ọmọ yẹn. wọ́n lè wọ́n pa èmi kọ́ ọ̀gá ọlọ́pàá ẹ wo ìyẹn sì dúró. ó tó bẹ́ẹ̀ ni. ṣé wàá rí agbẹjọ́rò tẹ bá gbéṣẹ́ fún ẹ gbọ́dọ̀ make sure pé owó pín sọ́wọ́ ẹ̀ tówó bá pín sí ọwọ́ o máa ro ìròkú tó bá dé kọ́ tó máa máa ṣe kábàkàbà wọ́n ti pa àwọn ẹgbẹ́ yìí ni. ìyẹn nìkan kọ́ ṣé wàá rí adájọ́ tó tún máa dá ẹjọ́ gan-an ẹni láti rí. ìgbọ́dọ̀ rí adájọ́ adájọ́ ni òun ni òun ni olórí amòfin tó mọ past present and the future of law ó mọ gbogbo ẹ̀ pátápátá ẹ̀rọ lórí tẹ̀ bá dẹ̀ ti rí kì í ṣe nínú kásán ẹ̀rọ wẹ̀ wẹ̀ kó bá lè dá ẹjọ́ rí. ẹ pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí àṣẹ sọ ṣéun nínú ẹgbẹ́ eh, diyaudin islam society ti ìlú ìrèké bẹ̀rẹ̀ ni a ti wá. Hmm. a fẹ́ ṣe wá sí ìta gbangba ṣùgbọ́n ilé ẹgbẹ́ yìí ẹgbẹ́ tí ó jẹ́ pé kékeré ni ó sì ṣẹ̀bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n a fẹ́ kẹ́gbẹ́ yìí náà ó dínkù àgbà kó ọ̀tún àwọn afẹ́sẹ̀ wá sí ìta gbangba tí ó rìn ilẹ̀ tó jẹ́ pé irú ẹ̀gbọ́n òṣèlú tí ì rí ní agbègbè ibi tí a wà tó ìgbà tí a wá gbìmọ̀ èmi pẹ̀lú àwọn èèyàn mi wọ́n tó ta ni aṣẹ ilé pè òun náà ni. àwa wọ̀ tún àwọ̀ òsì àwa wò pé ta yóò ní bá sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òtítọ́ tí ò ní dorí kùránì kodò táwọn yóò lè gbàgbọ́ yé níta torí ẹ̀ fẹ́ ṣe kínní yẹn so àwa wò pé ẹ̀yin náà lẹni tó lè bá wa ṣe tó lè bá wa sọ̀rọ̀ yẹn torí ẹ̀ ló jẹ́ ká wá. Ah, ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí àwa ń rò àkàrà tí yorùbá gbé didi yínà ti rubí lọ sí ọ̀dọ̀ wa lọ tòlótòló lọ́hùn ah, yóò fẹ́ẹ́ sí díẹ̀. tí n bá gbọ́ àgbọ́yé yín ò ní pé bóyá owó kan pé ẹ̀sán wọn kì í sanwó fẹ́mi ọlọ́run ló ń ṣe àlè tó sọ̀rọ̀ ọlọ́run ká tó wá sọ pé iye báyìí ni kẹ́ ẹ mú wá ká tó sọ̀rọ̀ ọlọ́run iye báyìí ni kẹ́ ẹ san ká tó sọ̀rọ̀ ọlọ́run bí ọlọ́run bá ti fún wa ní tẹ́mi sámà ni pé ẹ lọ sóhun kẹ́ ẹ kéde sí gbogbo mọ́sáàsì pátá ẹlẹ́gbẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìrọ̀pẹ́ tí lè lówó lé kéde lórí rédíò kẹ́ ẹ sọ fún wa torí tẹ́mi fẹ́ wọn ni wípé kéèyàn orí èèyàn tó pọ̀ láti bá fi sọ̀rọ̀ ọlọ́run ó dáa pípọ̀ torí tí èèyàn bá ti rí èèyàn bá sọ̀rọ̀ á dàbí fún ẹ̀ bá sọ̀rọ̀ ni ẹ̀yin ẹ lọ pé àwọn èèyàn kọ́kọ́ ẹ á sá wa ọlọ́run ló ìbùkún ọlọ́run ni mo dúró lé lórí mo sì ni mo ṣe. kò sí wàhálà ah, ẹ ṣe gangan wà sákòlá ọ̀hún lóògùn ọlọ́run ah, ah, tí òun ní oṣù tó ń bọ̀ òun ní àlàáfíà sí. bàbá ní káàkó wá rí iná lójú bá fi déètì sí nínú. ètè mi wá fẹ́ òkè sọ fún yín. Mother case ẹ̀ṣọ́ apààyàn ní ìtọ́pọ̀ amójú ọlọ́run tó ọmọ mà pa. pẹ̀lú ògo ọlọ́run ìgbẹ́ máa níyànjú. wọ́n lè gbọ́n kọ́kọ́ gbọ́ kọ́kọ́ fi mi lọ́kàn balẹ̀. tó bá jẹ́ pẹ́ lòmíì ni tó gbéṣẹ́ ìwà àgbà ten million naira lọ́wọ́ bọ̀ bó ṣe wá jẹ́ pé yìí gbẹgbẹ́ wa àgbà six million lọ́wọ́ torí torí tẹ́ ti ṣe fún mi àgbà six million lọ́wọ́ six million naira. mo ní láti rí i èmi láti náà lè rí mọ́ six million million, ò ní six million ẹbí wọ ni ẹbí wọ nọ́mbà bàbá báyọ̀ kékeré ni ọ. mo fọ three hundred thousand ìyẹnjú ọ̀rọ̀ tó wà mí sẹ́yìn. bí wọ́n bá dáhùn sẹ́mi ọ̀bá sílé òní yẹjú ẹ̀ olùbá lọ bàbá ètò ọba ìṣe mílíọ̀nù lè lò lókun. bàbá wọn bóyá ẹ̀gbọ́n ti wú mi. six million naira. ee mẹ́nu kú omi six million wọn ni wọ́n ti rí six million. bàbá kò wọ́n pé ẹ ti gbàgbé ọjọ́ àwọn ọdún mọ́ lẹ́yìn ẹ̀ mọ́tẹ́ sọ fún mi pé tó wò bá pé Ah, ah. àà iṣẹ́ ò ṣe ṣe kó o pé kì í ṣe ya ẹ̀dá ti wá six million naira ọmọ yóò jáde ẹ sì fojú yín rí láyà tàlàfíà nítorí owó tèé nísinsìnyí. Yeah. Hello. Wa alaikum salam. Naam. Ah, inshallah bi kudula ta'ala ń bọ̀ wá sọ́dọ̀ yín. Eh, àmì lè disappoint náírà a ti múra báyìí láìpẹ́ láìpẹ́ láì jìnnà ayọ̀ sí ẹ sáà máa ṣe arrangement lẹ̀ lógo ọlọ́run kò sí wàhálà bisimilayi. La ilaha illallah وحملنا بني آدم وعملناهم في البحر والبحر ورزقناهم من طيبات وفضلناهم على كثير ممن أهلكنا تفضيلا السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته àgàgbóró yín náà ẹ̀yin àwa náà dédé sùn àwa bí ni èmi ni àfa àdáúdà olódodo èkejì mi ni àfa àsìkérù láì. àfa àdáúdà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ni àwa méjèèjì tá a sì ń gbààwẹ̀ gan tá a bá wá gbúrò àdúrà bíbà á lọ gbà tá a gbúrò bíbà á lọ gbà á wà á ṣe é títí wá fún wa níjọ́ méje á tún fi jọ́ méje míì kún ṣùgbọ́n gbogbo ọ̀hún ládàbọ̀ ọ̀tì kan náà ní gbogbo ẹ̀ nàìjíríà sí àárí làwọn atúnwá nítọ̀ yín àgbàlagbà kátọ̀ yín wá kí wọ́n yá ẹ̀ torí míì fún wa tí ó tún lè yí ìgbésí ayé wa pa àdìbá ah, yìí lọ́ bá a ṣe kù náà bá a ṣe pàǹdé náà nílé gbogbo ẹ̀ bó ṣe rí náà ló jẹ́ ká tún wá bá yín o bàbá wa o. àdúpẹ́ lọ́dọ̀ alihamudulilayi alihamudulilayi. mo dúpẹ́ lọ́rẹ́ o ọba tó dá mi mo dúpẹ́ lọ́rẹ́ o ọba tó dá wa ó ṣe wá nímọ̀lé ó nímọ̀lé ó wa ó ṣe wá lálẹ́ Umar Muhammad ó fi wá nù jọ ẹni tó tó fi ẹ máa tó di adúpẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin dáládùá ah, ẹ kú oríire. alhamdulilayi. ẹ kú oríire. alhamdulilayi. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹ̀ ń gbàdúrà pọ̀ gbà àdúrà yẹn ń gbà ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ hmm. ó ti ṣèlérí ni ó ní ẹ pè mí o èmi ó sì dá ẹ lò gbogbo àdúrà tẹ́ ń ṣe ọlọ́run ó gbà àdúrà tí ò ní gbà wọn ò ní rántí ṣe. ọlọ́yà pé yọ dáhùn bó nígbàgbọ́ pé yọ dáhùn bẹ́nísà gbó pé ó ti ṣèlérí yìí ẹni ọba ti pe wọn dá lóhùn dáadáa nù àdúrà yẹn ó gbà ó kàn jẹ́ pé bí èèyàn bá ń ṣàdúrà kò tó ká máa wà wájú èèyàn bí ẹ ti forí gbá fẹsẹ̀ gbá ẹsẹ̀ èyí ni àdúrà wọn máa dín kòtò rẹ̀ yóò máa dí kòtò rẹ̀ ọwọ́ kò bí aago péńté báyìí tí kòtò ẹsẹ̀ yín tí ó fi dí àdúrà náà wà gbà ẹ lọ rè ní sùúrù ẹ lọ rè ní sùúrù abádàbdà hmm. abáṣekiri ẹ lọ rè ní sùúrù àdúrà yín ó gbà yìí ní fún ẹ ládùúà mi àdúrà tẹ̀yìn náà ni ẹ tó máa lọ rè ṣe nǹkan fún ẹ mọ́jẹ̀mú ni ẹ lọ rè lo ọdún méje àwẹ̀ méje kí ẹ wá tọrọ istikfaru kọ́ pọ̀ torí pé tí a bá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ bá ti wọ èèyàn mọ́ bí ẹni alábì ní bí ẹni tí ò dẹ́ṣẹ̀ rí tí ọlọ́run bá ti wọ èèyàn mọ́ abọ́rọ̀ mi ò ní nà tẹ́ ẹ lè tọrọ bọ́lọ́ dáríjì mi ọwọ́ adáríjì ọ̀tọ̀ bí ẹni ẹ̀ máa kàn gá àdúrà ni ó wà gbà àmọ̀ rí báwò. wọ́n lè kàrí rù. etí jẹ́ kí ló tún dé. fàtẹ̀yìn náà. àà fàtìkìrù nǹkan ọbẹ̀ nulẹ̀. a gbígbó lẹ́nu kẹ́rù lọ́ba yìí nìsín ṣé mo ti sọ̀rọ̀ fún ní àná. ọba náà lójú ọdún ká máa múra ká máa múra pé kó yàrá gbọ́dọ̀ àwọn ìjà dúró wẹ̀. ibo ni ká múra lọ. ilẹ̀ tó dúró mú èmi ni mo sọ fún wa pé kí wọ́n ṣẹrù kankan lè kí wọ́n máa padà sínú ilé. àfẹ́rẹ́ bọ́ lọ́sà. wọ́n bá ń sọ̀rọ̀ ẹni ẹnìkan tó máa dá inú pẹ́kẹ́ mọ́ kẹ́kẹ́ dúró fún kíni kí ló dá wọn dúró fún kíni kí ló dé. lọ ní sùúrù ọkùnrin yìí. sùúrù wo lọ fún mi má fi sùúrù wo lọ fún mi ẹnìkan má pàfin ládùúgbò àná fún mi àbọ̀ ọ̀gbọ́n bí ní sùúrù fẹ́mi rẹ̀ tó ti yọ èmi ni mo máa tí mò ń rò èmi ni mo sì mọ ibi tí mò ń lọ kí ni tiẹ̀ láti dá mi dúró. ìjọ méje wọn ni àfìsàlù òní náà lọ parí àárọ̀ ìlọ parí. ọgbàdo àjọ méje ńjọ́ kìíní ọgbà kò sí yàtọ̀ ọgbà ńjọ́ kejì bákan náà ni ọgbà ńjọ́ kẹta orí kan náà lójú òkòlé ọwọ ebi bá a ṣe ń jáde aláàánú mélòó lọ pàdé. jẹ́ni òṣù náà. Ah, ah, ẹ dákun wọ́n dì mí lọ́wọ́ wọ́n mọ̀ gbà lọ bí mo ṣe ń lọ yìí kò ṣe àní mo ti dúró. Ah. bàbá àdúrú òwú mi báyìí bàbá àdúrú jókòó ti sùúrù ah. jókòó ti ọ̀dàbọ̀ àfáàyí jókòó ti sùúrù kọ́ ọmọ ẹ̀jẹ̀. bí ọ̀rọ̀ náà ṣe jẹ́jọ́ náà lọ́hùn-ún àmọ́ ojú rí tó ti ẹ̀ dákun náà àbá mi hmm. jẹ́ ń béèrè kinní kan lọ́wọ́ rẹ̀ ah. ilé bàbá ti tì yìí. níjọ́ tí àjọ ń lọ̀rọ̀ mọ́ra wa lọ́wọ́ ẹ má lọ ẹ jẹ́ á ní sùúrù gẹ́gẹ́ bí sehu ṣe sọ pé májẹ̀mú àdúà olùgá àdúà gbogbo ń tá a bá ṣe ká fi sùúrù kún n tẹ́mi sáwọn òjọ́ náà ni pé ẹjẹ́ lẹ́jọ́ keje yòósù náà káàtì ẹ̀rí tí yọ̀ọ́ dà gẹ́rẹ́ bẹ́ẹ̀ sí lọ tábàyí tẹ́mi padà wọlé tí mò ń ronú pé ah àfa Síkírù só ti yáàfẹ mi lẹ èmi nìkan náà lọ wá kú báyìí tọ Ọlọ́run ọdọwọ rẹ o lọkùnrin kankan wọlé dé lọba ní òun ò ríṣẹ́ sá òun sá ti ń wáṣẹ́ káàkiri ń wáṣẹ́ kiri ah, bàtà tó ti ẹ̀ bọ̀ gan ọjọ́ rá máa wò pé pọ̀sísì tí mo lè rí gbà lọ́wọ́ eléyìí mo wá ṣètò àdúrà mo mo bá ṣàdúrà máa lọ lógo Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ó rí nǹkan tó tójọ́ kejì lọ́kàn wá láàárọ̀ ọjọ́ náà ló wá ní àfa o ọlọ́run ti pé kí òun oríṣẹ́ ibi tóun sì rí iṣẹ́ sí ibi tí wọ́n ti ń wa epo ni lóun ò tún wá fi ṣe ọmọ kékeré pé wọ́n tún gbé ń e sókè pé ìwé ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ òun àfikún ìjọga ẹ mọ̀ pé bá a ṣe gba àwẹ̀tàn gẹ́rẹ́ lọ̀rọ̀ ilé ìṣẹ̀lẹ̀ tá a fi di pé ọ̀rọ̀ ọmọ ó sì kó wèdè nu òtó ní mọ́kà yá o mo ti lọ sí mọ́kà <laughs> ah, kì í ṣe ẹ̀kan ó ti dẹ̀ mẹ́ta mo tún múra ilé ìbáyìí ẹ̀yà àtọmọ ayé kan ó ti lọ. ibo mo nílẹ̀ sí mo ní ẹ ìwọ̀n nílẹ̀ bí kankan ọ̀nà tá a bá gbà kọ́ mi wéré báyìí ni nǹkan yẹn sì bẹ̀rẹ̀ sí sí. nígbà téèyàn ń lọ tán kò tó ju bí oṣù kan síkẹ́ra wọn lọ ni wọ́n bá tún gbé aláìsàn ká ìyẹn tó jẹ́ dúró dùn òun náà tún wá jẹ́ nìkan tó rí sí gan-an ìgbà tó náà tún wá káyọ̀rẹ́ sáyà jíìpù tá à ń gbé lọ lójú ọ̀nà tí a fi pàdéhùn òun ló gbé wa tó fún mi ten million òun ti a sọ pé gbogbo tí n bá ń fẹ́ kí n máa sọ fóun wọ́n á wò pé ah, àfa Síkírù tó lọ yìí o gbogbo nǹkan yìí èmi ẹ̀ ló kájọ máa ní ṣùgbọ́n o mo ṣe pàdé yín tí ẹ̀ ń fẹsẹ̀ rìn àwọ̀ tí mo rí lára yín rí sàwọ̀ pé bọ́ yóò sì ń ta yín náà èé kíkú òtẹ́ wá kú gan-an lọ́dọ̀ mi ibi tẹ́ ẹ gbà lọ nǹkan bó o níbẹ̀ gan á sì jẹ́ gan. ọ̀rọ̀ ńlá ìkàyà ńlá gbáà ni àwọn àgbà níbi bàtà bá jákùn ọ̀rọ̀ á sì di kalẹ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ yìí hmm. kì í kúkú ṣe pé ọlọ́run mi náà dá mi lóhùn ń kíkó tí mo kúrò nílé tí mo dọ́hùn nígbà tí àwọn nǹkan ọ̀fẹ́ jọra wọn mọ́. sí obìnrin kan ọ̀nà jẹ́ kó mọ́lú àbẹ́rẹ́ lọ ṣe rí èmi tẹ̀ ń wò yìí ní sọmọlẹ̀ àmọ́ kí ni tí wà sọmọ ìlú yìí náà tó ó ti tó bí ọdún méjì tí mo ti yé lẹ̀ nílùú àgbẹ̀ ṣe rí nílùú tá a ti bí mi gbogbo nǹkan ọ̀rọ̀ lọ bó ṣe yẹ kó lọ eku òkè bí eku bẹ́ẹ̀ lẹ́yẹ òkè bí ẹyẹ gbogbo nǹkan ọ̀hún ọ̀jọ̀ra wọn èyí ló mú mi tí mo fi rò wípé ah, bóyá bàbá kù mi àti bí ni tá a bá bọ́ sẹ́yìn odi bóyá nǹkan á sì yàtọ̀ àmọ́ kàkà kọ́ sàn lára ìyá àjẹ́ ni gbogbo ọmọ tó bí aboní tó fi ń bí jọ bàbá nǹkan hmm, náà wàá burú jáì ó burú ju bí a ti bí e lọ débi pé mo ti jókòó tì yín aṣọ kan tó kù lọ́rùn gbogbo tí mo kó délẹ̀ ni mo ti tà tán tọrọ mọ́ jẹ ìyàwó jẹ kódà kálukú ń ta ṣàṣà káàkiri láti wá tí wọ́n jẹ àwọn èèyàn yẹn wá júwe yín fún mi pé a. Ah, ǹjẹ́ ẹ bá ní kí wíwó ṣe lé wíwó ṣe ẹ bá pàṣẹ ọ̀rọ̀ ó di dandan kó ṣe bẹ́ẹ̀. pé olúdùwà ló fàṣẹ sí yín lẹ́nu wọ́n ní bẹ́ẹ̀ bá jáwé lásán báyìí tẹ́ bá ní báyìí ní òrì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wagbò tẹ́ ní bẹ́ẹ̀ ní òrì wọ́n ní kódà bẹ́ẹ̀ bá bu yẹ̀pẹ̀ lásán tẹ́ bá bù fún yẹn pé gbà máa mú lọ pé bẹ́ẹ̀ ní òrì ah, èmi náà fọwọ́ rò pé ó yẹ kí n jẹjú kàn yín bóyá elédùnmọ̀rẹ́ àṣìbájò mi tí mo fi dọ́dọ̀ yín nù bàbá. òkú làákàyè àwọn tí wọ́n sọ̀rọ̀ náà kì í ṣe pé wọ́n hi ọ̀rọ̀ lásán sọ ìjì elédùà. ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ni. lóòótọ́ ni ìrànlọ́wọ́ àmọ́ ìrànlọ́wọ́ kó oríṣiríṣi irú ìrànlọ́wọ́ wo pàtó nítorí pé. ṣé kí n fún ọ ní owó ni àbí kí n mú ọmọ àwọn èèyàn àtòrànlọ́wọ́ nǹkan bàbá bẹ́ẹ̀ bá fún mi lówó bí mo bá gbowó lọ́wọ́ yín wọ́n nà tán bá sì mú mi mọ̀ wọ́n pẹ́ lọ ṣùgbọ́n ntáyé ń pè yín wọ́n ní ọ̀pọ̀ ẹja fúnilẹ́jà jẹ nìyí èmi wá rò nínú ara mi pé mo inú mi ò bá dùn bẹ́ẹ̀ bá lè kọ́ mi bá àti ìpẹja bẹ́ẹ̀ bá kọ́ mi bá àti ìpẹja èmi náà lè ṣàǹfààní fẹ́rú n ó lè ṣe fọmọ kódà ayé ò ní gbàgbé mi náà wọ́n máa ròyìn mi ní dáadáa káàkiri ìjínú mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́. kó làákàyè látàárọ̀ tí ni wọ́n bá gbọ́ ọ yé dáadáa ọ̀fẹ́ mi ewé ọ̀fẹ́ mi egbò <laughs> o sì fẹ́ mu yín òbí nínú kára o. bàbá kò ti rí gangan nù. ọ̀dà hmm, ìgbín náà kúkú dàgbà sí kankan ṣùgbọ́n sẹ́tí bàbá mi fi lé mi lọ́wọ́ òun náà mò ń tọ̀ ọ̀nà tó tì mí sí náà ni mò ń lé kí wàá gbọ́ ọ. níwọ̀n ìgbà tó ti ní ọ̀fẹ́ mi wí tó ọ̀fẹ́ mi gbò èyí tí elédùn àbájogún fún àwa ẹ̀ náà á sì àmọ́ tó bá wá rí babaláwo tí ń jẹ́ tí ń jáwé tí ń jẹ́ tí sì ń wàgbò tí ń gbà fún wò ó kì í sóun ló máa ṣe bí kì í ṣe délédò àfihàn hmm. àwọn èèyàn tó tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ń jọ mi ní tí ń jọ mi nítorí pé oògùn gùn oògùn gùn tí ò lópin ibi ìwọ bá mọ tiẹ̀ dé ibẹ̀ ń ti bẹ̀rẹ̀ ti yọ ní ìsìn mo ṣèrànlọ́wọ́ tí Ọlọ́run bá yọ̀ láti ṣe àṣẹ lọ́ọ́ mi tó sì mi tó sì mọ̀ bí wọ́n ṣe é wù. bàbá o hmm. gbogbo àdìdí o oògùn ni o ah! bàbá o. elédùà ló dá ewé òun ló sì dá egbò fún lílo wa náà ni ẹ wọ wọn òyìnbó tó dá dúró yìí. eléyìí so eh. wá rí tó wò kejì. mo rí tátẹ́gùn fẹ́ tátẹ́gùn fẹ́ yìí so tó gbogbo èèyàn lọ́mọ yẹn àwọn ń pè yẹn dóńgó bẹ́ẹ̀ni. ẹ hmm. gbogbo yẹn lọmọ tí yìí ń ṣiṣẹ́ fún. ibà. ibà ibà tí ibà téèyàn já báyìí tó wá rí ẹmu. ògidì ẹmu ògidì ẹmu. èègbó mọ́nbélé. mọ́nbélé. Ah! gbogbo ọba wà lára ni ọ̀tọ̀ jáde. ẹyin tó bá rí kejì tó tì lẹ́gbẹ̀ẹ́ yìí hmm. oògùn ló ń wòye o ìwé èèyàn ni à ń pè ní ṣàwérè pèpè. ṣàwérè pèpè. Hmm. ṣàwérè pèpè yìí. Ah! ó níṣẹ́ tí wọ́n fi ń ṣe. iṣẹ́ kí ló ń ṣe bàbá. lákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà sórí sáwéré pépè tó wò ṣe béèyàn bá ń wáṣẹ́ tó ń wáṣẹ́ lójú méjèèjì tí ò tí ì ríṣẹ́ tó ń bá já ewé sáwéré pépè yìí. pẹ̀lú ọ ewé kan tí ẹ fún mi tí mo fún ọ̀dá ní tó o bá jà tó o gùn pọ̀ pẹ̀lú àwọn èròjà bíi àtàrí bíi àtàwọn nǹkan ọwọ́ agungun ṣe dúdú téèyàn bá fi ọṣẹ ìwú ẹ̀ tán. ti wú aṣẹ. <laughs> wọ́n mọ̀ pé lọ́tún wọ́n mọ̀ pé lọ́sì. ọjọ́ ah! wọ́n mọ̀ pé kí bẹ́ẹ̀. àyìn ìṣídà fún iṣẹ́ eh, wíwá. iṣẹ́ wíwá èèyàn ah! bá ń wáṣẹ́ lásán kọ́ ló rò pé eh, gbọ́sẹ̀ lọ lò kán máa wò ó kódà bí èèyàn fẹ́ ta mọ́tò. tó bá jẹ́ ìwé sáwéré pèpè pẹ̀lú bí a ṣe tó yìí tó èèfọ́ mọ́tò òun ah! wo mọ́rin ni mọ́ra ah bàbá mo fẹ́ràn rẹ o mo fẹ́ràn rẹ o. ẹ kì í wá ṣèyún nìkan ló tún ṣiṣẹ́ fún. sọ hmm. wá rí tí ó tún tẹ̀lé nídàkejì rẹ̀ torí pé bó ṣe ń ṣiṣẹ́ fún rere náà ló tún ń ṣiṣẹ́ fọ́nà kejì ewé sáwéré pèpè yìí wọn a máa fi pè èèyàn pa. Ah, ẹ̀yin ọ̀dà o ah. ẹ̀yin ọ̀dà o ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa bá mi sọ pé gbogbo ohun tẹ́ ẹ̀ fi hàn mí tẹ́ẹ̀ fi ń kọ́ mi àrẹ̀mọ ni àgbọ̀dọ̀ sí búburú náà ni wò kìkì tí náà sì fi ń kàn torí pé ìṣe láburú èmi náà ní í ṣe láburú. ẹ má tiẹ̀ kọ́ mi ní ìdàkejì rẹ̀ ìkan ti dà ìkan ti dà sàwérè pèpè. yẹn tó béèrè ọ̀rọ̀ lórí rẹ o ah. ẹ kúbọ̀ ẹ kúbọ̀ kébi àwọn ọmọ èrè ọ̀rọ̀. bọ́kọ́ bá jọ nu awọ ọ̀nà yá bẹ́sẹ̀ bá jọ nu awọ ọ̀nà yá. ó tún fẹ́ soso báyìí náà mú tòkó sí ìgbà ní alẹ́ ìgbà tàárọ̀ ìgbà tọ̀sán gangan ibi kíbi tó bá ti wà báyìí rè é ọmọ wa bá wọn ẹyẹ ìyá o ọyẹ ìwà bá a parapọ̀ ẹ bá ń rò ní agbára ẹ ló ní agbára ọjà agbára ẹyìn ó ti di ọkùnrin ni ọyá náà rókè sílálẹ̀ ọkùnrin dé rẹ rẹ rẹ gbọ́ o mo ti fi ewé lé ọ lọ mo ti fi gbò lé ọ lọ wá lò ó bí mo ṣe ń lò ó torí pé n ò ṣèkà bàbá tó fi lé mi lọ́wọ́ ò ṣèkà rí mo ti wá fi lé ọ lọ́wọ́ báyìí mọ́ dájú mọ́ dájú o gbúdọ̀ láàánú àwọn èèyàn lójú o gbúdọ̀ ní àánú àwọn èèyàn lójú nítorí wípé orúkọ rere ó sàn ju wúrò òun àti fàdákà lọ. ẹ ṣeun ẹ ṣeun ó kọ iṣẹ́ àwòyí ọ̀dọ̀ bàbá tí mo sì ti kọ́ ó dàpọ̀ lòdì sí ti mùsùlùmí náà. mo kọ́ṣẹ́ ìmọ̀ ọmọṣẹ́ èmi náà bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ ṣe kò sí tí mo bá wí báyìí bẹ́ẹ̀ ni mo sì ń dúpẹ́ mò ń ríṣẹ́ mò ń rówó à ah, mo rówó mo kọ́lé kódà nínú àwọn tó wá ń dúpẹ́ ilé alájà mẹ́ta mẹ́ta méjì ni wọ́n wá kọ́ tí a fi dúpẹ́ lọ́wọ́ mi tí a kọ́ bẹ́ẹ̀ lèmi náà sì kọ́lé tóun náà rí bọ́ọ̀gbẹ́ àá ah! tóun náà rí bẹ́lẹ̀ ìtìrí mo ní ọkọ̀ láwọn ọkọ̀ tó bá gbà mí ẹnì ọkọ mi níṣẹ́ náà lọ́hùnjọ́ náà ó ṣèkìlọ̀ fún mi mi ni mo mọṣẹ́ ó ṣèkìlọ̀ mo tẹ̀lé ó fi yé mi ó ní kí n má dájú kí n má ràn ró gbogbo ohun tí mo bá ń dáwọ́lé yóò máa ju ṣe ni kémi náà máa ṣàánú fáwọn èèyàn wọ́n ń ṣàánú lóòótọ́ o ṣùgbọ́n ó dàbí pé yémi náà ṣe wá àwọn ọ̀rọ̀ mi padà yìí ó dàbí pé mo dájú hmm. torí béèyàn bá wá ṣe nǹkan lọ́dọ̀ mi owó rẹ̀ ò bá pé n ò ní ṣe kó owó pé ni hmm. iṣẹ́ ó ṣe ntẹ́mi mọ̀ nù nígbà tó yá tá n bá bọ̀ nítorí tó wá dá mi padà sóko àárọ̀ yìí hmm. ọ̀rọ̀ tó burú jáì mi. a ah! alájì mi hmm? ìyá ọmọ ni mò ń jẹ yìí hmm, hmm. ọ̀rọ̀ ti ọlọ́pàá ó di tìjọba ẹ sì gbọ́ ọmọ mi sọ láti mọ̀ lẹ́nu wọn ò lọ̀rọ̀ yóò ṣe níyànjú wọn ò lọ̀rọ̀ yóò sì tùbà tí ó tù sẹ́ àmọ́ gbogbo àwọn tèmi náà ti ṣiṣẹ́ fún pátá ni mò ń wó orí sọ́dọ̀ wọn mọ̀ ọ́dọ́dọ̀ lọ́ọ̀yà onígbówó ọ̀bá pé òun ò ṣiṣẹ́ ìyá jẹ́ ń ọmọ rẹ̀ ṣubú ìyá náà ní bímọ jẹ́mọ̀ pé mílíọ̀nù márùn-ún lòun ọgbà mo tiẹ̀ ní wọ́n fún mílíọ̀nù méjì ṣùgbọ́n rán ọ̀tá bíran bí òkò tó ni ọ̀rọ̀ yìí ẹ bá ń síjú àánú wọ ọmọ yìí ẹ bá ń ṣe kínní kan ni ẹ wà ní kó wó pé hmm, kí iṣẹ́ ọ dáhùn àṣà tèmi máa dáńgbà náà nù. ó wò pé iṣẹ́ ò ṣe é. nígbà mo wá rò pin lọ́tún lọ́sì ọ̀rọ̀ bàbá pọ̀ bá ṣe sàmọ́ kalẹ́rì kí n padà rélé mo yọ sílé mi lọ́ọ̀kan báyìí kí n wọlé lọ́dà gbígbà tí ilé òun fẹ́ sí lù mí mọ́lẹ̀ báyìí. aláwa fi wà. tí mo bá rí ọkọ mi báyìí bí ìgbà tó jẹ́ pé ọkọ̀ tó dúró bí ìgbà tí ń sáré bọ̀ tó fẹ́ wá kọlù mí ni. subhanallah wa ta'ala. ọ̀la inú ilé ò ṣeé wọ̀ ọkọ̀ ò ṣeé kó sínú nǹkan kan ò ṣeé fọwọ́ kàn gbogbo ẹ̀ wá di náà ti ń jó ni lára. Hm, owó kan ò ṣeé fọwọ́ kàn mọ́. bẹ́ẹ̀ ni. mo tún wá lọ síbi kan mo lọ béèrè sí wo mo wá ní ẹyìn ó fúnni oníṣẹ́rùbá ni bẹ́sù bá fúnni lówó yọ ọmọ rẹ lọ wọ́n bá fúnni lọ́mọ yọ ọmọ rẹ lọ yọ ọ́ gbà ń ẹ̀ padà wọ́n bá ní gbogbo ń tá a kójọ tó láti sùn lọ́nu àsìkò èṣù tó tọ́ fẹ́ wá gbàre rẹ̀ nu tí wọn bá ṣọ́ra tí má fagídí wọbẹ̀ kéèyàn gbàgbé ẹ̀mí wọ́n ní bó ṣe mú ọkọ̀ wọ́n ní gbogbo ohun tó ṣe pàtàkì ìrora yọ̀ǹda rẹ̀ lè jẹ́ ìrora náà bá tèmi lọ. ojú mi rí ojú mi rí ọ̀rọ̀ báyọ̀ tá a sì tó ń fa àlọ́ ah, lọ́dún tá a fa àlọ́ ah. lọ́sì. níbo ló ń gan wà. wọ́n gbé lọ rìmẹ́ǹdì ni kódà nígbà tí lọ́ọ̀yà ọmọ sọ fún mi ó ní ẹ̀sùn apààyàn níwọ̀n ìkan mo wá mọ̀ kálí mi náà bá farabalẹ̀ nígbà náà lọ́wọ́ tí mo dúró tí n ò lọ kojú bọ tí ò yẹ bóyá bí tèmi náà bá ti dáa. ẹ àti ẹ̀gbọ́n pé ọmọ wà rí máa di mo ìyá ìwà. ìyàwó. ìyá báyọ̀. nígbà gbogbo nǹkan ti yí lẹ́nu lò mọ̀ tí bá tiẹ̀ lọ látọ̀lú wo máa ti rí lẹ́yìn. Hmm, ọ̀rọ̀ yìí ga lóòótọ́ torí bẹ́ẹ̀ ṣe rú kalẹ̀ ó sì le gan-an ah! ọwọ́ òun la fi wá bu báyìí o. wà á lè kó sí Ah, ah. wọ́n mọ̀ rí àfá àdájọ́ mú wípé ẹ̀fẹ́ ìjọpẹ́ ò tẹ́rí bá ṣe sálámà tí mo wọ̀ yìí báyìí tí mo rí mú ní à ah, èmi làwọn àlejò wá ẹ̀ka ẹ̀ka ẹ̀ka àbá ẹ̀lẹ́ òjò àbá àṣẹdúró báwo wá rè. gbogbo ọ̀rọ̀ ṣe rí náà ló jẹ́ kí àpàlà wá sọ́dọ̀ yìí nítorí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ bá wa sọ́jọ́ náà lọ́hùn tẹ̀lé mo rìnrìn àjò náà rìnrìn àjò náà dàbí nǹkan lóòótọ́ ìbẹ̀rẹ̀ ìrìn àjò náà dùn ṣùgbọ́n ìparí rẹ̀ kò yọrí sí rere. mo bá yín sọ̀rọ̀ lẹ́jọ́ náà lọ́hùn mo ní ọlọ́run tẹ́ ń wò ó súnmọ́ wájú ìsọrùn wa lọ tá a bá sì pé yóò dáa lò kẹ́ ẹ lọ lè ní sùúrù kẹ́ ẹ máa lọ lè pé ẹ̀yin náà sọ pé ẹ tẹ̀lé àbí ẹ rìnrìn àjò tí rìn ọ̀dùn náà dáa ọ̀ ẹ̀ tí ẹ ṣe gbé àwọn afáàsì máa ń wí. àgọ̀ náà ni àgọ̀ ló dára àgọ̀ náà ni àgọ̀ ló dára torí ẹni ọgbọ́n ṣáṣá la fi dáná torí ẹni ọgọ́ láàmì dàdí dáná àgọ́ náà ní àgọ́ ló dára ẹ̀mọ́ tó yẹ pé èèyàn kàn ní ẹjọ́ bá ní sùúrù wọn pọ́gọ́ ẹ̀yin ò fẹ́ ní sùúrù kẹrẹ tí orí ọlọ́ ẹ fẹ́ gọ̀ inú mi dúpẹ́ ẹrújọ́ ẹ sì dájọ́ náà fúnra ẹ rìn ìrìn àjò náà ìrìn àjò náà sì dá ṣe wá sí náà tó wá ní sùúrù mo ti ṣetán náà ló jẹ́ ń padà wá. ẹ wá máa wò tẹ́ ẹ bá lè ní sùúrù ọ̀rọ̀ yóò ṣe bí ìdẹ́gẹ́dẹ́ yìí náà ọlọ́run ó sì bẹ́ẹ̀. mo ní bí ó ṣe péjọ méjì yẹn tó tán máa lọ ọjẹ́ àti ẹ̀jẹ̀ lè oṣù kan. ilé ẹjọ́ kò ju wákàtí bíi méjì lọ sí àgbà ọ̀dọ́ náà mọ́ rí. jíjú bàbá rẹ ni aláwọ̀ nínú rẹ lóga yóò sì dà wá nínú ìfọ̀kànbalẹ̀ yóò dà bí tiẹ̀ náà sì dà ẹ sábà rí ní sùúrù sọ̀rọ̀ kí. tó ń yà mí lẹ́nu wípé mi ò tiẹ̀ mọ bí yẹn ṣe ni mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ ọlọ́run ẹlẹ́dàá yín rí mi mi ò èmi mi ò lè payán mi ò mú pàìpàápàá. ó ṣe fara ìbàdàn èmi mọ̀ pé ọmọ kankan nípa ẹ̀ nígbà tí mo bá ń pa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mo ráwọn olùjáde kan bá mi ṣe ìwádìí nípa ọkọ̀ tó ṣẹlẹ̀ wọ́n jẹ́ kó yé mi pé ìmọ̀ nǹkan nípa ẹ̀ rárá. àtọ̀ àtọ̀ ṣé ọmọ woman kan tó ń pè ní madam ilé labọ́lá. ah that woman no no no no mi ì rírú èèyàn bẹ́ẹ̀ yẹn rí wọ́n tì mí lẹ́yìn gidigidi gan ni yeah, I know she is very very supportive ah in fact mi ò ní parọ́ fún yín wọ́n jẹ́ kó dá mi lójú pé àwọn làwọn máa gbé mi dé ibi ọ̀la mi ah pẹ̀lú ògo ọlọ́run ní màá padà sí burúkú. lóòótọ́ ni wọ́n dúró tiẹ̀ dáadáa torí àwọn náà dúró tiẹ̀ tí o fi débi tó dé madam lílà bọ́lá ló plan pé láwọn kan ṣebí wọ́n fún wọn ní owó pé kán fi support ẹ̀. yẹ́ẹ̀. bó ṣe fún wọn lówó bẹ́ẹ̀ lẹ́lòmíì ṣe lọ fún wọn lówó lẹ́yìn owó tẹ̀lé yẹn wàá gbé lọ fún wọn ó jù sí ẹ lọ dáadáa lọ́nà mẹ́wàá. madam lílà bọ́lá. jẹ́ ìsan ọkọ fún yẹn mo mọ̀ ọ́n mọ̀ fẹ́ sọ ọ̀rọ̀ yìí fún yẹn ni kó ba lè fi kọ́gbọ́n kó lè mọ ẹni tó wà nídìí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ṣúrí àwọn ọmọ ènìyàn tó ń wò yìí inú wa jẹ ìka ni wá àdè ṣe gbọ́kànlé ṣó mọ̀ pé wọ́n mọ̀ọ́mọ̀ dárùn sí ẹ lọ́rùn ni kí ìwọ lè wà ní àhámọ́ títí dìgbà tó máa fi parí ìbò. wọ́n máa jẹ́ kó yé mi wípé àwọn máa wà lẹ́yìn mi títí tí máa fi dépò ọlà mi ni. mo fẹ́ kó mọ̀ pé kò sí ẹnikẹ́ni tó lè gbéyàn dépò ọlà àfi ọlọ́run ọlọ́run nìkan ní fúnni ní ọlà bí ènìyàn bá fúnyàn á gbà padà. mo lè fẹ́ pé láti ìnìlọ kó má gbẹ́kẹ̀lé yan kankan mọ́. Hmm, mo gbà mo gbà lábẹ́.